في سيدنا محمد وسلم تسليما كثيرا كثيرا الفاتحة آمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم àti àmín nígbà tí a ti ṣàdúrà bẹ̀rẹ̀ eléyìí náà nípa kí àwọn bàbá wa ti bẹ̀rẹ̀ مولانا فضيلة الشيخ الحاج محمد تاج الدين عبد الرزاق حسبنا الله أدام الله ويأتي الشيخ pàtàkì yarí àbàbà ọgbẹ́ pàtàkì jùlọ gbọ́ wọn afá wa àwọn tó kọ́ wọn jẹ́ láti pilẹ̀ tó wá fi sọ̀kalẹ̀ sórí àwọn bàbá tó jásí pé àánú ni bàbá afa baba asinala wale na ni sheikh ah, alihaj alihimam zeku jasul islam àwọn ah, baba wa sheikh daud adumaji dalifala. àdàmọ́ Allahu hayatahu. ọlọ́run jẹ́ ari àwọn baba pẹ́. àmín ya Allah. ọlọ́run jẹ́ kí wọ́n kù fún wa. wọ́n jẹ́ baba wa tó jẹ́ sí ni ọlọ́run ká dára ẹgbẹ́ kọ́ kí kọ́ bí àlẹ́ àdúrà الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين حدنا صراط المستقيم صراط حرمت عليهم غير المكذوب عليهم والأطالين Sadaqallahu al-'aliyyul 'azim. ẹ bá mi kí Ọlọ́run tóbi dáadáa ni. gbogbo ẹni tó bá mọ ẹ̀kọ́ lọ́wọ́ tóbi pé láti tóbi rẹ̀ náà nìyí tó gbé wájú òsì fẹ́ẹ́ Allahu akbar kabira. Allahu akbar kabira. ẹni pẹ́ sóra ọpẹ́ náà ni àfa àbá wa ké torí ọpẹ́ so níìsín torí ìjọba àsìkò àgbowó agbowo ọpẹ́ àbí bàbá wa sà. ẹsẹ̀ ìfòrò hánú. onídìí odò gọ́sẹ̀ ọmọ máa ṣe níwájú alájùmọ̀ lukman o gbọ́dọ̀ ṣe dáadáa yìí. ẹsẹ̀ ní kò wá. ọyá gbogbo ẹ̀yin bàbá wa gbogbo ẹ̀yin yàrá kí gbogbo wa kí a máa mú owó kùrìyàní wá gbé wa lá kùrìyàní jẹ́ tèmi ò dára tèmi ò dára wọn lá kùrìyàní jẹ́ tèmi ò dára màmá jẹ́ tèmi ò bàjẹ́ wọn lá kùrìyàní jẹ́. kó máa yín jẹ aláàjì ayọ̀ mi bá bì yí àdánwò tó máa dé àìsàn tó máa wọlé tó máa sọ ẹgbẹ́ jẹ́ àtàlé kó ba lè níwọ̀n sàn ọlọ́run yóò jẹ́ ti yín láíláí. tí ó bá jẹ́ ti yín kò ní jẹ́ ti dájú yín kò ní jẹ́ tọmọ kò ní jẹ́ tàwọn ọmọọṣẹ́ yín kò dẹ̀ ní jẹ́ gbòǹtì gbogbo léṣẹ́ yín. bísímìláìnà àtẹ̀yìnà. bisimilahi rahman rahim ina àtẹ̀yìnà kan tó tà wà fún lè rọ bí kẹwàá nàfà àrínà ṣe àrà àkẹ́ òwò àbùtẹ̀. nísìnyí àwọn lọ sí mi ká ṣe fi dáhùn ká ṣàdúrà fún mọ́ mi tó jásí pé àwọn náà ní ọ̀rá orí torí tó bá béèrè pé gbogbo oore tẹ̀rìn bàbá ló lọ pé àmọ́ ìyá ló rà lọ́dọ̀ dádì bẹ́ẹ̀ ni bàbá tó bá jẹ́ pé ìyá yóò rà dáadáa ni yẹ́sà ẹ bá àwọn kan di fíìmù yìí ni àwọn kan ti ṣe jù báyìí lọ àmọ́ ẹ bá àwọn kan bẹ̀ẹ̀ tẹ́ ti ṣe jù wọn lọ. Alhamdulillah àdúrà ìyá yín ló gbà àwọn kan gbọ́n jù yín lọ sáà kódà wọ́n ti rìn àjòjì yín lọ àmọ́ gbogbo kọ́tọ́lọ́ ń ṣe fún yín lọ́sìn bẹ́ẹ̀ lọ́hùn àṣẹ pé ìyá yín gbogbo ẹ̀san ìwà tó wù lọ́dọ̀ bàbá yìí lọ́lọ́run padà kó fún yín. alhamdulilayi. wọ́n bí ọlọ́run ọlọ́ba akẹ́yà yìí. amina. ẹ bá mi ṣe amina. amina. yẹ́sà ẹ má ju ẹ má ròbí onígbàgbé ni mí mo tún fẹ́ rántí orúkọ mọ́ mi ni àti ṣe lọ́dọọdún. alájà wa kọ̀ọ̀dídà on the first thing ló máa ń ṣe yàrá. bẹ́ẹ̀ni ah, on the first thing ló máa ń ṣe so adẹ̀ ti ń ṣe àwa gbọ́dọ̀ gbàgbé ẹ̀ lẹ́yìn eh, gbogbo wa náà àwa tó jásí gbogbo atajẹ́ mùsùlùmí àjọṣe àwọn tá a lè jẹ́ kristẹni náà àtijọ́ ń ṣe náà ni torí gbogbo àwọn tó bá ní pass ní ìgbésí ayé wa àgbẹ̀dọ̀ máa rántí wọn gbogbo ìgbà kọlọ́wọ́ wọlé àti abẹ́ṣe fún alájà wa Khadija yìí fọlọ́ ti bá a ṣàlékún kẹwọn wala la ilaha illallah ah. fakule tu sẹfiru rọba kumi náà ká nàngafara ìrẹsẹlẹ sàmọ aleikum mirara wayomdedekum bi amwalin wa banin eh. wayaj'al lakum jannatin wayaj'al lakum anhara astaghfirullah الله أستغفر لا الله أستغفر لا الله أستغفر لا الله أستغفر لا الله أستغفر لا الله أستغفر لا الله على جاخدك أستغفر لا الله سقطوا بين الله لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم فلا معناه لا إله إلا الله لا إله خديجة دار لا إله خريج ولا إله يا من بابي سوف لا ولا orí ti máa mi ra ọmọ wọn ṣàdúrà là ó ní ọkọ lọ́run foríjì wọn là. رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليهم وسلموا تسليما صلاة وسلام عليك يا رسول الله صلاة وسلام عليك يا رسول الله محمد يا رسول الله a ti ṣe àwọn àsìkárì yẹn àwọn àjọ ṣe àwọn súra ẹyọ̀kan náà láṣẹ òun náà ní kúlú Allahu ahad a máa ṣe márùn péré. torí anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó ní tí wọn bá ṣe suratul ikhlas kan bí kò ti ké kúránì kan ni. kọ́lọ́ wa wọlé yìí tá a ṣe yìí wípé tí ya ìbá wà láyé inú ẹ̀ ló máa dùn jù. àmọ́ wọn ò kú ò láyé náà ara wọn wà nù lẹ́lẹ̀ tó ń jẹ́ sòlù wọn ló ń tẹ̀lé bàbá yìí kiri. wa wọlé pé ya yóò fi ilẹ̀ gbà gbogbo táyé báyé sáré pàwọn fẹ́ mú yín jẹ́ kẹ́ máa jù wọn lọ. láyé wà ẹbí bá kájọ ṣe kúlù aláàmọ́nù yẹn bisimilahi rahman rahim kúlù aláàmù ahad aláàmù samad lámìyálé ìdúrànàmíyánná ìdúrànàmíyàkùn lọ́kùnfàdìyà bisimilahi rahman rahim kúlù aláàmù ahad aláàmù samad lámìyálé ìdúrànàmíyánná ìdúrànàmíyàkùn lọ́kùnfàdìyà. بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ọlọ́wọ́ lè gbé anabiwa Muhammad ó ní eré àmú àmú wa takò ń bẹ bí wáyé wa sọ́dọ̀kà alájọ alúmọ̀ ti pa ẹran àgbò fún ìyàwó láàárọ̀ ìpọ́nmọ́ eléyìí ó ti tó ní sahara àmọ́ ká tún ṣe sahara bilimọ́ọ̀lì ká tún ṣe sahara owó yẹ pé a fi mọ ìyá wa gbà tó bá ṣe pẹ̀ ń bẹ láyé èyí tún ṣe jù báyìí lọ fún yín ẹ torí mọ̀ ẹ́ pé tíjà bá ń bẹ láyé ẹlẹ́kọ́ la mọ́dà síbẹ̀ a bẹ kẹ kọ́rọ́ kọ́ síbẹ̀ pé Khadija's house àmọ́ ọlọ́run ti ọba ají dára ẹ òun náà ló dára ìbò tí wọn ẹ mọ́ àbí ọlọ́run ọlọ́run ti bá kẹ́wọ̀n jù bẹ́ẹ̀ wọ. alájọ alukun àti gbogbo àtàwọn àkàlẹ̀ alájọ wa ká máa dìde ká máa mú owó sàárà àdúrà wá ti yá wa yìí ká máa sọ pé àjàkadì ìjà wọn ti dọ̀dọ̀ rẹ̀. dọ̀dọ̀ rẹ̀. alójó ọ̀nà ni wọ́n fi wọ́n sí. ọlọ́run máa fi wọ́n sí jàdámà ọmọ rẹ̀ ni wọ́n fi sáyé lọ. àjàkadì ìjà wọn ti dọ̀dọ̀ rẹ̀. alójó ọ̀nà ni wọ́n fi wọ́n sí ọlọ́run má fi wọ́n sí jàdámà ọmọ rẹ̀ ni wọ́n fi sáyé lọ. ajá kàdí ìjà wọn ti dọ́dọ̀ rẹ̀ ayọ̀ mi wọ́n ti dọ́dọ̀ rẹ̀ ayọ̀ mi sígbà ó ti dọ́dọ̀ rẹ̀ àlejò ọ̀nà fi wọ́n sí jàdámà. ọjà Khadija wọn ti dọ̀dọ̀. ọ̀dọ̀dọ̀ rẹ̀ àlùjá náà ni òfin wá sí. ọlọ́run má fi ràn sí ìjà ìdámà ọmọ rẹ̀. bí wọ́n fi sáyé lọ. wọ́n lọ wọlé ipa rántí ya wa wọ́n lọ jẹ́ kórè alájú ayọ̀ bí fábí yìí máa pọ̀ sí. amina. ẹ ṣe amina dáadáa. amina ya ọmọ. wàláyé àwọn ẹkú kọ́ wọ́n tẹ́lẹ̀ pé ẹkún ayọ̀ ni. ẹkú dùnú. tó bá ṣe pé bá ṣe rántí ìyá yìí ká máa rí bọ́sítọ̀pù kẹ́ máa faṣọ ara yín ya a ìyẹn ni ọba burú jù o. wà lẹ́mu tó. ọba tí yóò ṣerú ẹ̀fín tẹ́lẹ̀ pé ní ìdùnnú la ti rántí wọn wọlọ́jọ́ mo bẹ́ ìdùnnú yẹn máa lékún ni. amina. ẹ máa ṣe amina fún wọn. amina. ẹ̀yin ẹ̀kọ́ má dáwọ́ ìmá ṣàdúrà fún wọn dúró. wàlá. tẹ́ bá ti dáwọ́ ẹ̀ dúró wàlá ìyá yóò ní fi yín lẹ́gbàá kọ̀ọ̀kan. bàbá rè ẹ máa dúpẹ́ nígbà tó bá ti ní bàbá. dájú akọ́lọ́wọ́ ọlọ́run ní pàjì ló pọ̀ mọ́ lọ́wọ́. amina. ọ̀nà ní pàjì ló pọ̀ mọ́ yín lọ́wọ́. àlùbáríkà la hawla. wàlá kúwọ́ta ìlú abilà àdìjọ́ àdìjọ́ nígbà tí a ti ṣàdúrà fún ya wa a lọ síbi ká dúpẹ́ lẹ́ẹ̀pẹ́ náà tó yásìkò. torí irú nǹkan tí ó ń ṣàlàjù ayọ̀ mẹ́fà bíi tọ́fi sunkún yìí ẹlòmíì ò tí ì lè mọ yìí ó gbà tọ́lọ́ bá pàyà tiẹ̀ náà tó bá wá pàyà ẹ̀ tán kó wá jásí pé oore báyìí wá ṣojú ẹ̀ kó wá wẹ̀ kó wọ̀ tó kó wọ̀ sí tó bá wá rí wọn wàá mọ̀ ẹ̀ pé háà ọlọ́run kí ló jẹ́ tí wọ́n pé big day yìí kò sojú mọ́ mi. gaskiya ni. torí gbogbo ìgbà tí ìyá ìbẹ̀ láyé ọjọ́ ilé àfa ọjọ́ pásítọ̀ ọjọ́ dùgbẹ́ bá ní sẹ́kọ̀ọ́ mọ́mí ṣàṣìṣe. nígbà tó wá dùn ìyá náà wá sí láyé ó dẹ̀ wà láyé ó ṣe kí ni bọ́ọ̀dì ẹ̀ ló wà ní yẹpẹ̀ ìwà láyé ẹ̀ náà ni oore tí alájọ àlùfẹ́ bá bẹ̀yẹ̀ ṣe. àní ẹ máa dúpẹ́ ọlọ́run fún akẹ́yà wa lẹ́ẹ̀kan sí i. wàlá hawla wàlá quwwata. ọgbọ́n tàbí nísìnyí. torí àsìkò tá a wà yìí. àkókò àkókò lọ́kọ̀ọ́. nínú wanda wata fẹ́ lò á ti lọ lọ díẹ̀ díẹ̀. bẹ́ẹ̀ ni bàbá tí o rú. àjẹ ní kọjá ẹ̀ tó dáa ṣe lọ́ọ̀nù. bẹ́ẹ̀ni. afọ onítìrà ó ní fàyàzálẹ̀ àtọ́ yé àtọ́ àtàlá kàṣá kìrọ́. aláàmọ́ mọ̀dọ́ yà rọ́bà náà sálí mọ́ wa yìí. ó ní gbogbo ẹni tọ́lọ́ ń bíi sàlájú àyọ̀mí fábíyì kò sí nǹkan bí ètò máa ṣe fọ́lọ́ bí òṣèlú ká dúpẹ́ ni. bẹ́ẹ̀ni mọ̀dọ́ yá rọ́bà nọ́sálì mọ̀ wáyé sí nígbà tẹ́ ẹ ṣe first cassette tí àbí ká sọ pé first film yes sir nígbà yẹn ó dà orí náà ní first one ẹ omi adágún nígbà tẹ́ ẹ ṣe ń gbà yẹn àwọn ọ̀pọ̀ èèyàn ló ti dúró náà àwọn ẹlòmíì tó sọ pé à ẹyọ kan tó máa ṣe náà nìyẹn kò lè rí mi ṣe. ṣàkà iná lè rọ́bì. yes ẹ tún wá tẹ̀síwájú ẹ tún ṣe orí. kí ẹ ra sa a ní bẹ ẹ ra sa ẹ ra sa ẹ sa. ẹ ra sa ẹ ra sa ẹ ra sa. ẹyọ kulodo ikulodo ikulodo.

Eh, so for the for the record sir orúkọ yín lẹ́kùn record record. ẹ mo orúkọ mi rẹ wá sí. for the for the record. Oh. for the record. orúkọ mi ni Yomi Fabi ọ a lè pè ní ọ̀tá ò bá Yomi Lukman ọmọ Fabi. eré tí a ṣe lé ní sà kí ni eré díẹ̀ kí ni ládùúrí ẹ̀ torí nǹkan bíi méjì ẹ̀ ṣe. ẹ eh, ah wọ́n ní ọjọ́ àbí ni wàsákọ́. Ehm, èmi dẹ̀ máa ń sàn kankan mo ní wọ́n ní ìjọ tí wọ́n kọ́kọ́ bíyàn sí ayé èèyàn sunkún àwọn èèyàn rẹ́rìn kéèyàn gbégbé ayé ní èyí tó jẹ́ pé tí o bá kú tán ìwà dunnú àwọn èèyàn wa ké tó bá ti ń di pé ehm, o wálé ayé o èèyàn nípa wọ́n lọ́ máa ṣèyàn ní ejò tó kọjá lórí àpáta tí ò nípa ìgbà tó lọ wá fún mi lórí ọ̀fẹ́ àti wà láyé kò wá ń ṣe pé mo wá tún wá lékún ọjọ́ orí mi yẹn àwọn ohun tí mo wá ń gbọ́ àbí tí mo bára mi pé mo ti ṣe ó wá ti bọ́ sí pé mo ti bàyàn kan nú jẹ́ ẹni tó ti wà lókè mo fẹ́ jábọ́ àbí èèyàn kan wà nù ìṣòro èmi mo mo wà lẹ́yìn ẹ̀ mi mo wà ń di bó ṣe wà nù ìṣòro yẹn hmm. tí gbogbo Yorùbá ti sí nínú orí ọ̀fẹ́ tọ́lọ̀ fún yàn téèyàn fi lékún ọjọ́ orí yẹn sí torí kò ṣe gbọ́dọ̀ tó lẹ́mìí gúngùn náà ni ọlọ́run fẹ́ràn ó lè wà lèmi lè lẹ́mìí gúngùn kọ́ ẹ pé gbogbo ohun tó fi ọdún tó fẹ́ lé yẹn sí ìkà ó ti bá tèèyàn jẹ inú ẹ̀ ló máa ṣe àjọyọ̀ sí nígbà mo wo lọ́wọ́ bọ̀ mo wẹ̀ from January to December from last year to ọdún tuntun tèmi rè mi ò rí nǹkankan tó lè ṣe pẹ̀lú pé èèyàn kan wà ló sunkún ló ti rí ẹkún tẹ́ni sun ọ̀dọ̀ mi ló ti wá ìkà tí tẹ́ni yẹn ń gbé káàkiri ìbànújẹ́ tó wà ní èmi ni mo bá rẹ́rìn o. àbí kò tẹ́lẹ̀ bọ́ wà lẹ́ni ẹ̀yin lẹ ti dé bẹ́ẹ̀. mo ti dé bẹ́ẹ̀ tó jẹ́ pé ìwà hmm. ìdá nígbà tó lọ́ọ́ yàn ti jogún oore bẹ́ẹ̀ fún mi pé àlékún oore irú ẹ̀kọ́ lọ́nà ṣe fún mi láti dúpẹ́ torí I thank God. bàtọ́ náà dẹ̀ tí wàá fẹ́ ṣe ó ní hmm, òun ti rí gbogbo làkàkà ènìyàn wojú Ọlọ́run wọkàn ni nkébìdẹ̀ máa sọ ní pé béèyàn bá wà nílé ayé tí ogunlọ́gọ̀ èèyàn bá ń ṣépè fún àdúrà ni téèyàn bá dẹ̀ ń ṣe burúkú ní ayé tó dẹ̀ mọgbọ́n àyíníke táwọn èèyàn lóyún tó dání ẹ yàtọ̀ sí kó jẹ́ èpè ègún táwọn ọmọ yẹn máa gèrè ń bẹ̀ ni torí tó bá ṣe rere náà àwọn ọmọ yẹn jẹ́ ń bẹ̀ wọ́n dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ó fi oore ńlá yìí fi tàmí lọ́rẹ nítorí kò ń ṣe oore tó jẹ́ pé ọdún méjì àṣà ọdún kẹta àṣà kò ní wúlò mọ́ ọlọ́run ti yọ pé èmi ò ní padà sí kọ́kọ́rọ́ wọn òye yín so ó tó kéèyàn bọ́ta torí ọlọ́run bá ṣe é lóore òye ò gbọ́dọ̀ sọ síta láti fi dúpẹ́ oore tó o bá ti sọ síta àwọn èèyàn ò ní mọ rírì ọlọ́run lọ́lọ́run ṣe máa ń sọ pé tí n bá ṣoore fún ẹ ìwọ sọ́ta. bàbá tí a bá wò dáadáa lásìkò tí àwọn ní fíìmù ẹgbẹ́ yín tí ó ní fíìmù fílẹ̀jì tó ń lọ sínú igbó tó ń lọ gbogbo ẹ̀ ilé lẹ́yìn kọ́ ó fi jẹ́ pé ilé lẹ́yìn kọ́ lásìkò yìí ẹ mọ pé gbogbo nǹkan nílẹ̀ ayé yìí àsìkò ni ìgbà kan ti wà tó jẹ́ pé fíìmù iná làwọn náà gbójú mọ́ gbogbo owó tá à ń rí àrèrè ń bẹ àrèrè ń bẹ fíìmù náà là ń tẹṣọ mọ́ mo ti ta mọ́tò láti fi ṣe fíìmù yìí mo ti ṣe fíìmù lọ rí tó yẹ pé. àwọn mi ẹ wọlé ẹ wọlé. Mú káàdì ẹ̀ mi ah, ah. la, pọ̀ la, la, la. rẹ̀ Alhamdulillah.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

Ah, àbábá yìí máa fi mọ̀ ìgbà kí ẹni ah. ẹ mọ wọn. torí pé àwọn ọmọ àwọn rọ́gílàpù wọn kì í ṣọmọ ṣe yín kí ẹ̀sán ṣe sanwó yín. ẹ rọ́gílàpù wa ọ̀gá ọ̀gá nìyí rọ́gílàpù kan ṣe mo rí. ẹ bẹ́ẹ̀ bọ̀ ọ̀gá ọ̀gá rí. mo rí rọ́gílàpù kan. ẹ agbájí rọ́tlàf kò mórí báyìí o rọ́tlàf kò máa tó tẹ́lẹ̀ pé rọ́tlàf lè mi ọmọdé yìí mama yẹn dúdé bí rọ́tlàf lè léyìí àbí rọ́tlàf lè mo mo dada rọ́tlàf ó di rọ́tlàf méjì. torí bẹ́ẹ̀ gbé student àwọn tíjà wọn ní ojú látàárọ̀. agbájí ah, ah, tí o bá fọwọ́ agbájí ó wà agbájí wọn ní tán. amina ọlẹ ní tán. àbàbà ìbáwá àmọ́ alájí wa bẹ kẹrì. àfààní àdébí alájí wa bẹ kẹrì àní àdébí wípé àgbà àti àwọn àgbà àti ìyá ní àdébí ò débi látàárọ̀ wámi wámi kò débi látàárọ̀ ọ̀dà ọ̀dà now adúpẹ́ ní ọ̀dọ̀ lọ wọ́n máa pé bàbá wa pàtàkì ṣe yìí ah ẹ̀rí rọ́pìlà rọ́pìlà mẹ́ta mo máa bẹ̀rẹ̀ bàbá wa alhaj asheik alhaj abdulkani abdulkadi akayamukala abi adamadaru. ayata sheik amin. السلام عليكم ورحمة الله وبركاته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 adúpẹ́ lọ́dọ̀ lọ. alihamdulilah. adúpẹ́ lọ́dọ̀ lọ. alihamdulilah. Eh, ẹ jẹ́ ká gbé ládé. alihamdulilah rabbil alamin. mo kí ọlọ́run o. alihamdulilah. mo kí ọlọ́run. alihamdulilah. mo gbára ti ọlọ́run mo fi kí adéwálé àmúlẹ̀wá. sallallahu alaihi wa sallam. lórí ọ̀rọ̀ yọ̀mí ṣe rí gẹ́gẹ́ bí orúkọ gẹ́gẹ́ bí ohun tí ẹ̀yin bàbá wa sọ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 Yọ̀mí kì í jà fúnra ẹ̀ tẹ́ bá rí lórí social media tó bá ní à wà á Yọ̀mí wàhálà tí ẹ ṣe pọ̀ kiri kan ẹ lọ tírèsì ẹ dáadáa ọ̀rọ̀ tí ẹ kọ́ ló ń kàlà ìfún ọ̀rọ̀ tí ẹ gan kò tí ẹ wá ń ríru àmọ́ kó gbẹ́ pé wọ́n fẹ́ ṣíìtì ẹnìkan níbi kan ó bá dìde ni tí wàhálà yẹn bá pọ̀ lójú ẹ̀ lóòótọ́ ṣe mọ̀ pé irú àwọn atajọ́ gà à ń fẹ́ fà sẹ́yìn péjọ mi ó dá o ti ṣe ibi tó fàdé à ah, ọjà ní ọ̀gá mi à ẹ̀jẹ̀ àfàdé ibi tó lápẹ̀rẹ̀ o ẹ̀ mọ̀ ìgbé tó bá tún yá wọn á tún fẹ́ ṣe irú ẹ̀fẹ́ lòmíì táwọn ò bá ń ṣe bó ṣe máa ń ṣe. nígbà téèyàn bá wá ní irú ọmọ yìí lẹ́yìn ṣe mọ̀ pé èèyàn náà máa wí pé à ah, mo rẹ́ nífẹ̀ẹ́ yìí mo lé èèyàn lẹ́yìn bó tilẹ̀ jẹ́ pé bó ṣe ń fa yẹn àwọn kan tó fẹ́ chance ìwọ tó jọ̀gá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 kágbọ́ lọ́run tóbi. Allahu Akbar. sọ́tù àti àgọ́ ọ̀tà kí. wàláyé akínú ẹni tí màá pè ní bàbá wa. Abdulkari. Abdulkari. Ọjà ló tó ẹ wà ní ibẹ̀ gbogbo ẹ̀rọ lábàá dúpẹ́ lẹ́yìn pé àwọn ọ̀gá ọ̀gá náà lọ́mọ ní. ọ̀gá ọ̀gá àwọn ẹ̀jẹ̀ ọ̀gá fẹ́ tó ọ̀gá tí wọ́n ń wọlé náà bàbá tó wọ́n ní ṣé ìwò tó bẹ̀. bẹ́ẹ̀ni ọ̀gá ọ̀gá alẹ́ ìlú alúmọ̀ náà ni. Anlıyorum. ọmọ tó kọ́ tẹ́lẹ̀ fi sáfù tán tí ó dé nígbà tó mo lóòrùn gbà ló wà ní ìsìnkú ẹ̀yìn á ẹ̀yìn bàbá ẹ̀yìn ah, àwọn bàbá yìí wọ̀ bàbá ó sì máa pọ̀ tuntun báyìí lọ́ta ọ̀la ẹ̀la ayélujára ìwọ́n lábẹ́ tó ń ṣe tó lé wọn àwọn ìfàmójú ṣàdúrà bẹ́ẹ̀ ni pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ọmọ tó ti ń jáde orí wọn máa ṣojú ẹ̀mí aláàbò àríyàn Gbogbo ìgbà ẹ̀ náà gbogbo àpapàpà fún ìdíje àdúgbẹ́ oníkòròrùn tí gbogbo wa dìde àníkọ́tà ń ṣe láti sílẹ̀ láti wá bá yọ̀mí yọ ayọ̀ èyí. abájáwò dáadáa àárín ọ̀sẹ̀ látúwà ọ̀pọ̀lọpọ̀ wa báyìí ló yẹ ká wà nídìíṣẹ́ but àgbẹ̀ ọlọ́run ga látara ìrọ̀lẹ́ fún àdéhùn ní àsìkò yìí àwọn fẹ́ bẹ̀rẹ̀ nípẹ̀rẹ̀ wò wọ́n ká tó wá máa tẹ̀síwájú torí tí gbogbo aláwọ̀ ń sìn ìpá àṣà afẹ́ wọlé ni àjà láti fàdúrà wọlé kọ́kọ́ sí níbí a dedicate fún wọn lóhùn nísìnyí afẹ́ ọ̀rọ̀ àwọn bàbá wa afẹ́ jẹ́kọ́ fi kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú àdúrà ẹ ṣeun bàbá wa àdúgbò lọ́pọ̀lọpọ̀. صلوا على النبي الكريم صلى الله عليه وسلم صلوا على النبي الكريم صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر كبيرا والحمد الله كثيرا وسبحان الله بكرة وعسيلا لا إله إلا الله وحده أنت سوادا وأنزل عبدا وأنسى جودا وأنسى من أسرى فوادا لا إله إلا الله ولا نعبد إلا محمد وعلى أشهاد سيدنا محمد وعلى أنصار سيدنا محمد وعلى أسواج سيدنا محمد وعلى سلاة سيدنا محمد وسلم تسليما كثيرا كثيرا الفاتحة آمن الرحيم آمن يا مدين يا تعبد ويا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم آمين أدوكم يا بولو ọba tó lọ kọ́ ọdún púpẹ́ ọlọ́run á fi títí bí ọdún ìwọ ọlọ́run after a two hours to take care of ọlọ́run after a ìrìn tó dára lóríṣiríṣi àti púpẹ́ lọ́dọ̀ ọlọ́run àwọn. dúpẹ́ lẹ́yìn alhaji muhammad lukman yomi fábíyì oríire tó ń ṣe lẹ́yìn báyìí kò dìbà ló fún mi. wọ́n ṣe ń fi gbéyàwó rẹ̀ ilé lọ́wọ́ ọlọ́run bá wọn mẹ́lẹ̀ kó ti wàhálà sí i. ó máa gbé inú ilé yìí ọlọ́run bá wọn kẹ́kọ̀ọ́ ọlọ́run rẹ̀ wọ́n jẹ́ kó ní lára wàhálà ìlà ìlàlà kókó kókó dáwọ́ nínú àyè náà ọlọ́run kó wà láṣeyọrí ìlà ìlàlà àwọn bàbá ẹ̀ náà kò pariwo kẹ́ ẹ̀kú yire ọlọ́run ọba o ìbànújẹ́ kò ní tọ́jú sí náà wàlá ìlà ìlàlá wàlá àkùnfà ẹ̀kú wàlá àkùnfà ẹ̀rọ bẹ́ẹ̀ka rọ́bìnrin ìsáàtì àwọn ẹ̀sìn wọn sálá àlà ìrùsẹ̀yìn alhamdulilayi rabbil alamin àmín. ìṣègùn ẹ̀yin bàbá wa bàbá wa ṣèyí Tajudeen Afọlọláì ẹ̀ṣin ọ̀la ìjàmbá mi bá ọ̀la kọ̀ọ̀kọ̀rọ̀ kò fi ẹ ṣe bàbá wa ẹ má bínú ẹyẹ òní fòkó fàǹfà kan fò so kindly indulge me to call upon Reverend Kukuriji káwọn náà ṣe prayer fún wa thank you very much. Olúwa ẹ ṣeun, Olúwa ẹ ṣeun, adé ọ̀rá bàbá, Olúwa ẹ adé ọ̀dà Oluwa, olúwa Oluwa, ṣé Oluwa, olúwa ẹ ṣé ìdílé wọn. Jésù Kristi dílé àtẹ̀fẹ́ lórúkọ lónìí ní orúkọ Jésù ẹ̀kẹ́ àṣírí wọn. Àti ẹ̀jẹ̀ Jésù àfihàn orúkọ léyìí gbogbo ẹ̀yẹ mi táwọn pèsè ìpínlẹ̀ tẹ̀lẹ̀ ẹ̀yẹ ẹ̀sìn búburú ẹ̀yẹ mi kú ẹ̀ka ìsàn ẹ̀mí dàrúkà pọ̀ lónìí ẹ̀fífi sílẹ̀. Ah, ah, Àṣẹ̀fín ni ẹ̀fífi sílẹ̀. Ẹgbẹ́ òdo ẹ̀fífi sílẹ̀. Ah, gbogbo agbára bọ́lá àdúgbò ìtẹ́lẹ̀tẹ́lẹ̀ kó lè gbé ọ̀gbà pẹ́lẹ́sì bí ẹ̀bọra ni o iye ni o gbogbo alálẹ̀ ni o gbogbo àwọn ẹ̀dùnkún àgbèrè náà kàn ní orí lẹ́nu. Má bẹ̀rù bá fún yín. A máa bẹ̀rù yín. Àwọn àgbà òun sọ̀kalẹ̀ láti máa ṣọ́ ilé yìí. Àpẹẹrẹ òun sọ̀kalẹ̀. Àpẹẹrẹ sọ̀kalẹ̀ bẹ́ẹ̀ ẹ máa kún ilé yìí. Gbogbo àdúgbò yìí ẹ̀sùn dán yìí dá. So ọdún àlùkù wọlé. Àlùkù jáde kí lè bù dídí àṣepọ̀ ẹ̀ tẹ̀ wà ní bí tẹ̀ bá yọ ìjà yóò bá eré ìpè sí ọ̀rọ̀ fún yín ẹ̀ tẹ̀ fi kọ́ ẹ̀gbà kọ́ gbogbo ẹyẹ ẹgbẹ́ òṣèré mo gbàdúrà fún yín o látòdì lọ kó pàṣẹ ni pẹ̀lú ìdùnnú náà kó pàṣẹ yẹn ikú ọ̀dọ́ láàrin kó parẹ́. àmín Jésù ikú olókìkí bá kó jà wá sí. àmín jésù. látòrí lọ tòrí gbọ́ kùtì. àmín jésù. ẹ ní kọjú kú o. àmín jésù. ẹ ní kúrò rẹ nìyẹn. àmín jésù. ilẹ̀ wúlò aráyé dùn lórúkọ jésù lágbára lágbára tó lọ bá bàyè ní jẹ alùpàá bàyè ní ọjọ́ lọ́dọ̀ bẹ́ẹ̀ kó fi ṣòro láyé lọ́wọ́ ṣòro láyé. ó kọjú àti lónìí wàá gbára burúkú yìí tó lọ sára òṣèré tó rí ẹran jẹ tó o rí ewúrẹ́ jẹ tó o rí ẹyẹ jẹ fẹ́ kó ló tún ká jẹ látòrí lọ lọ orúkọ Jésù bí ẹ̀fún gbé ẹ̀mí. bí ẹ̀fún gbé ẹ̀mí. tó púpọ̀ bí lóbi tó pọ̀ ní pàtí lọ orúkọ Jésù pé wọ́n kò ní wọ́n. wọ́n ní padà jìbìdé wọ́n ní padà jìbìdé ìdílé yọ̀bí tó orúkọ Israẹl ní orúkọ mi. eléyìí kò ní jáṣe wọn. ó lẹ́yìn àfúrẹ́wò tata àti ìtọ́gbọ́n àti sí ẹ̀mí mímọ́. Ṣọ́nọ́sà Ọlọ́run ní wákàtí ọ̀rọ̀ yìí sì a máa ní láti wọlé ṣùgbọ́n àwa bẹ bàbá wa tí mo fẹ́ fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn bàbá wa Musibau Fábíyì àwọn bàbá wa bí rédíò yẹn sọ jẹ́ ká láti wọlé bá àwọn àti wọ́n jẹun sísá ẹ má ti ṣí ah, ah, ah, ẹ má ti ṣí náà. ọba yìí jẹ́wọ̀ ẹ ṣiṣẹ́ gbé báyìí ẹ wá ń gùn báyìí ẹ máa ń gùn báyìí. àlọ́ mà. ẹ kúrò ń bẹ̀. <laughs>

lórúkọ Jésù àní lórúkọ ìtàrí ẹ̀rọ ẹ̀rọ máa bá yín gbé wá ń ṣí ilé ìwé sí nítorí orúkọ bàbá orúkọ ọmọ orúkọ ìdílé wọn. Thank you. Baba. Baba ni da. Baba da, dadi da. Baba ni, baba. Baba ni da. Baba da babo eléyìí ni eh, wáyé sí ilé dẹbísì ìpè ọwọ́ ẹ má pé pé nǹkan tó fẹ́ àfihàn àfihàn pé wọ́n sí ilé wọ́n ní ní báyìí pé ó tẹ wà ń bí yìí ni ó eh, ṣe fẹ́ sọ Yorùbá yẹn àrídájú pé àṣílé sọ àṣílé torúkọ tọba èyí tí bàbá wa mùsùlùmá Fábíyì so bóyá ọlẹ kankan tó wà bẹ́ẹ̀ ọkọ ọba yìí kà ẹlòmílò wà kárí ẹ ẹlòmílò wà kárí ẹ. àgẹ̀rọ wà bọ̀ ẹ orúkọ pé àṣìlè níjọba ìbáyìí sọdọ́bà ti ṣẹ̀yìn bọ̀ ilé máa sọ pé àṣì ní ẹ lè sọ wàhálà sọdọ́bà ti wá ṣì wá wákà.

ka gbogbo nǹkan tí wọ́n kọ síbẹ̀. ẹ ní máa ṣe ẹ máa ṣe ẹ máa ṣe. bàbá wa mú gbà ẹ kú oríire o ẹ kú oríire o lójú yín àti ilé ọmọ yín báyìí gbogbo wa lójú wa àwa náà ọmọ sí i ọmọ tí a náà á sì ní rẹ this reading seven Yomi family Fabi Street was commissioned by my father. Mr. Musbau Ajayi Fabi. Baba, congratulations. Congratulations. On the 1st of May 2024, I dedicated, I dedicate this building to the loving memory of my mother. Allahu Akbar. Allahu Akbar. Ọláwẹ̀ Khadijat Sẹ́náyán Sẹ́náyán Babi bisimilayi bisimilayi bisimilayi rahim kuluwa allahu ahad allahu samad lam yedi walam yulad walam yakun lahu kufuwan ahad amin. Also to my fans and Almighty Allah. God. Allah. Akbar. Allah. Akbar. Allah. Akbar. Alhamdulillah. Alhamdulillah. Alhamdulillah. Amen. Amen. Thank you, thank you, thank you everyone. Thank you.

gbogbo àpàtàpàtà fún ìdíje àjùmẹ oníkòròrùn tí gbogbo wa dìde àníkọta mi ṣe láti sílẹ̀ láti wá bá ayọ̀ mi yọ ayọ̀ èmi abájáwò dáadáa àárín ọ̀sẹ̀ làtúwà ọ̀pọ̀lọpọ̀ wa báyìí ló yẹ ká wà ní ìṣe bọ́ọ̀sì àgbé ọlọ́run ga lákàrà rọ̀bì fàdé yìí ní àsìkò yìí àwọn afẹ́ bẹ̀rẹ̀ ní pẹ̀rẹ̀wò ọ̀ká tó wá máa tẹ̀síwájú torí tí gbogbo aláwọ̀ ń sìn ìbáṣe afẹ́ wọlé ni àjàdá láti fàdúrà wọlé kọ́kọ́ sí níbí a dedicate fún ọlọ́run nísìnyí afẹ́ ọ̀rọ̀ àwọn bàbá wa afẹ́ jẹ́kọ́ fi kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú àdúrà. Allah, Allah, ولله الحمد اللهم أكبر كبيرا والحمد الله كثيرا وسبحان الله بكرة وعسيرا لا إله إلا الله وحده أنت سوادا ونصر عبدا وأنسى جودا وأنسى من أسرى فوادا لا إله إلا الله ولا نعبد إلا إياه

عبدي إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين àdúgbò ní ọ̀dọ̀ ọlọ́run ọba tó lọ kọ́ ọdún pípẹ́ ọmọ àfihàn tó gbà fún ọmọ ọlọ́run after ìtò àti tó kọ́ fún ọlọ́run after ìrẹ́pọ̀ dára lóríṣiríṣi àdúgbò lọ́dọ̀ ọlọ́run.

bàbá ẹ̀ náà bá ní kúfẹ́ ẹ̀kú yire ọlọ́wọ́ bá wò ìbànújẹ́ kò ní tọ́jú sí náà wọlé ayélujára ayélujára wọlé àkùnfà yẹn kù wọlé àkùnfà ayélujára wọn bẹ ká wọn bẹ ìsà àtàwọn àwọn ìfẹsùn wọn sàlẹ̀ àwọn àwọn ìfẹsẹ̀yìn alhamdulilayi rabbil alamin amin. ìṣègùn ẹ̀yin bàbá wa bàbá wa ṣèyí tájú dé kúlọ̀ láì ẹ̀ṣin ọ̀la ìjàmbá kò fi ẹ ṣe wọn bá wa ẹ má bínú ẹyẹ òní fòkù àpá kan fò àmọ́ pé àwọn kìsẹ́ni náà wà bí so kindly indulge me to call upon Reverend Kukuriji káwọn náà ṣe pé àfún thank you very much. Olúwa ẹ ṣeun, Olúwa ẹ ṣeun, adé ọ̀rá Olúwa ẹ adé ọ̀gá bàbá olúwa ẹ ṣé bóyá olúwa ẹ ṣé o olúwa ẹ ṣé o olúwa ẹ bí wọ́n ti lò lóyè tó ń bá ọmọ lò lórúkọ Jésù ẹ ò ní tọ́jú kú. ọjọ́ òní ó jọba ìrònú lórúkọ Jésù kò ní jọba mi jẹ́. ilẹ̀ bọ́ọ̀lù lọ́rùn nígbà tó máa kọ́ ilé wọ́n bí yẹ ní ọ̀tún lọ́sìn àwọn tó ti bù ú wọ́n lè bù mí gba lálẹ́ wọ́n lè bù mí sàn kú. lónìí kúlú ayé àìsí mímọ́. Sórí la ti dílé àdìpín lórúkọ lónìí ní orúkọ Jésù ẹgbẹ́ àìsí mímọ́. Àti ẹ̀jẹ̀ Jésù àgbẹ̀ ògbó léyìí. Gbogbo ẹ̀yà ẹ̀mí táwọn pèsè ìpínlẹ̀ tẹ̀lé. Ẹ̀yà ẹ̀mí búburú, ẹ̀yà ẹ̀mí kú, ẹ̀ka ìsàn, ẹ̀mí dàrúkà pọ̀. Lónìí ẹ̀bí bí sílẹ̀. Àṣẹ bí ẹ̀bí bí sílẹ̀. Ẹgbẹ́ òdo ẹ̀bí bí sílẹ̀. Gbogbo agbára bọ́lá àdúgbò ìtẹ́lẹ̀tẹ́lẹ̀ torí pé ọba pẹ́ síbi ẹgbẹ́ ọlọ́run bíbélì wípé kò sóhun kàkọ́ ní ayé yìí ká lè ṣe sí wa tó lè pa ara wa báwa lóbi sọ àwọn ọ̀gá lẹ́bi bíbélì wípé èròkà òsì wa èròkà bẹ̀rẹ̀ ti fi ibi bíbélì wípé àwọn ọmọ ọmọ kristi kiri kẹ́ni kí wọ́n ṣe wá lẹ́nu mọ́ nínú léyìí àjọ̀dún ni o ẹ̀bọra ni o ìyìn ni o gbogbo alẹ́ ni o ó kó àwọn ẹ̀dùn kí wọ́n ti lè ká ọ̀ ní ọyẹ lẹ́nu. Má tẹ̀lé wa fún yín àwa bẹ̀rù yín àwa gba orúkọ oṣù kalẹ̀ láti máa ṣọ́ ilé yìí àpẹẹrẹ oṣù kalẹ̀ àpẹẹrẹ oṣù kalẹ̀ bẹ́ẹ̀ ẹ máa kún ilé yìí tó gba àdúgbò yìí ẹ̀sùn ìdán yìí dá sí orúkọ Jésù àlùkù wọlé àlùkù jáde ilé ìbòjì jẹ́ àṣepọ̀ ẹ̀ tẹ́ wà ní bí tẹ̀ bá ọ yọ ilé ìdájọ́ bàbá eré ìpèsè sí ìwọ̀n fún yín ẹ̀ tẹ́ ti kọ́ ọgbà kọ́ sí gbogbo ẹyẹ ẹgbẹ́ òṣèré mo gbàdúrà fún yín o látòdì lọ mo pàṣẹ ni pẹ̀lú ìdùnnú náà mo pàṣẹ rẹ̀ ikú ọ̀dọ́ láàrin kó parẹ́. àmín Jésù. Ah, ikú olókìkí lákòjà wá sí. àmín Jésù. látòdì lọ tòdì bọ́ kùtì. àmín Jésù. ẹ ní tọ́jú kúrò. àmín Jésù. ẹ ní kúrò rẹ̀ nìyẹn. àmín Jésù. ilẹ̀ kúndùn aráyé dùn lórúkọ Jésù lágbára lágbára lórí ló bá bá ìlú jẹ́ alùpà ayélujára ọ̀dọ́ ló bá bá bẹ́ẹ̀ kó fi ṣùgbọ́n àlùbá kó kọjú àti lónìí wá gbá burúkú yìí tó lọ sára òṣèré tó rí ẹran jẹ tó rí ewúrẹ́ jẹ tó rí ẹyẹ jẹ pé olóko ló máa jẹ látòrí lọ lọ orúkọ Jésù bílẹ̀ lórúkọ jésù ewu ọ̀nà kò ní wọ́n wọn ò ní padà dìde wọn ò ní padà dìde pa ìdílé yọ̀bí lórúkọ israẹl lórúkọ bí eléyìí kò ní jáde wọn lórí ẹ̀rọ fúlọ́kọ̀ bàbá àti ìtọ́kọ àti ti ẹ̀rọ mímọ́. ní wákàtí ọ̀rọ̀ yìí sì a máa ní láti wọlé ṣùgbọ́n àwa bẹ bàbá wa tí mo fẹ́ fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn bàbá wa Musibau Fábíyì àwọn ọlọ́run bá wa bí rédíò yẹn tó jẹ́ ká tẹ̀síwájú báyìí láti wọlé ẹ bá àwọn àtọwọ́ ẹ mú síta. Ah, ah. ẹ má ti ṣí náà. ẹ má ti ṣí náà. ẹ ṣiṣẹ́ gbé báyìí ẹ wá ń gùn báyìí ẹ máa wá ń gùn báyìí. àlọ́ ẹ kúrò ń bẹ̀. ẹ kúrò àwọn báyìí

fìlà tó ní kó máa bẹ gbé àbúrò tó wà lórí rẹ àní wọlé àní jáde gbogbo tó bá dáwọ́ nílé kó máa yọrí sí i apá ọ̀tá ọ̀nà ẹ̀ka ẹ̀ gẹ́gẹ́ bí orúkọ àbáyọ̀mí orúkọ òkè àgbọ̀láyò nínú ẹ̀ ọmọláyò nínú ẹ̀ kó ní kú ìlú ìlú nínú ìlú ìkáwọ́

baba baba ni da baba da dadi da baba ni baba. Baba Alida, Madam Abo eléyìí ni eh, wáyé sí ilé dẹ́bísì ẹ̀ pé ọwọ́ ẹ wá pé pé nǹkan tó fẹ́ àfihàn àfihàn pé wọ́n sí ilé Yorùbá eh, yẹn àrídájú pé àṣílé sọ àṣílé torúkọ tọba èyí tí bàbá wa mùsùlùmá ọ̀fà bí yìí so bóyá ọlẹ̀ kàkọ́ tó wà bẹ́ẹ̀ ọ̀kan ọba yìí kà ẹlòmílò wà kàálì rẹ̀ ẹlòmílò wà kàálì rẹ̀ ẹlòmílò wà kàálì rẹ̀ àgẹ̀dọ̀ wà bọ̀ ẹrúkọ eh, pé àṣìlè níjọba ìbáyìí sọdọ́bà ti ṣẹ̀yìn bọ̀ ilé máa sọ pé àṣì ní ẹ̀lẹ́sọ̀ wàhálà sọdọ́bà ti wá ṣì wá wákà ẹni sùúrù ẹni pẹ̀lú subhanala wa bihamde subhanala ele aseme sunu. alhamdulilayi alhamdulilayi alhamdulilayi. àpẹẹrẹ bí a ṣe lónìí ka gbogbo nǹkan tí wọ́n kọ́ síbẹ̀. ẹ ní máa ṣe ẹ máa ṣe ẹ máa ṣe. bàbá wa mú gbà ẹ kú oríire o ẹ kú oríire o lójú ní àìsílẹ̀ ọmọ yín báyìí gbogbo wa pátápátá lójú wa àwa ní ọmọ sí i ọmọ tí a náà á sì ní ẹ this reading seven your main family, Fabi Street was commissioned by my father Mr. Musbau Ajayi Fabi Baba congratulations. congratulations. On the 1st of May 2024, I dedicated, I dedicate this building to the loving memory of my mother. Allah Akbar. David Mrs. Olawe. Khadija. Senayon, Senayon, Babi. Bismillah. Bismillah. Bismillah. Bismillah Rahman Rahim. Qul huwallahu ahad. Allahu samad. Lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. Amin. Also tonight, fans and Almighty Allah. God. Allah Akbar. Allah Akbar. Allah Akbar. Alhamdulillah. Alhamdulillah. Alhamdulillah. Amen. Amen. Thank you, thank you, thank you everyone. Thank you. ẹ̀yẹ́ ká lọ ṣe bọ́kẹ́rìnà. yóò sọrí bàbá tó bí. Thank you.